ìtàǹpé tàùkì fíyà káàkọ́lọ́kọ́ gba àwọn ẹgbùn tàǹkó tàfíyà kákòjọ káàmọ̀ sàáyé rẹ̀ fáwọn ẹ̀pẹ́ ilé tàùkì fíyà ní ilé tàùkì fíyà ní ilé tàùkì fíyà ní wọ́n ń jẹ́ káàmọ̀ nítorí tí ó pọ̀ àkídà àbúkálọ pé asmáwòlọ́hì wà sífà tàùkì fíyà ní sáàtì pé nǹkan tàùkì fíyà mọ́mùlá àkáìwà rẹ̀ nǹkan pé tàùkì fíyà ní pé eléyìí mọ́mùlá àkáìwà rẹ̀ fatimula ká ìwọ̀ ódò dáná o wọ́n á sọ mọ́ pé kùránì àtàdí ló lẹ́nu àti sọ̀rọ̀ ń bẹ̀rù ó yé báyìí tó jẹ́ pé lọ́dọ̀ Sheikh Albani àtọ̀gọ́rọ̀ àwọn òdàmà wọ́n gbà pé àsọ̀lá irun tàòkìdíyà ni ẹ̀gbẹ́ yé báyìí ìdáyẹ̀ ìdáwọ́dá pọ̀ pé ìmọ̀ ẹ̀yìn ìpìlẹ̀ tí wọ́n dákọ́ dápọ̀ ẹ̀yìn mọ́jábù kìíní kàlàwà tẹ́lẹ̀ níbi irun wọ́n pè nǹkan fọ́n táòkì fíyà ó tún dápọ̀ mọ̀dáyì ìtọ́kùnrin ọkọ̀ mọ́wá dẹ̀rí nì kí ni àfáà ìmọ̀mà àbàdì kí ló sọ ẹ̀mọ́lì kí ló sọ ẹ̀wà lẹ́rí rẹ̀ tẹ́wọ̀n níta tó pẹ̀lú hadith àti kò ní àdó tán bọ̀ wá wá bẹ́ẹ̀ àbàdì náà sọ pé àlejébẹ̀ wọ́n lálẹ́ dáwọ́lẹ̀ lórí wọ́n ní mọ́lì kì sọ bẹ́ẹ̀ wọ́n ti pè nǹkan fún tàòkì fíyà mọ́nà láti rẹ̀ láti rẹ̀ jẹ́kẹ́ wọ́ yí ọ irun tàòkì fíyà yìí ètò wá bẹ̀rẹ̀ náà ní ìsìnyí àdúà sẹ́gbẹ́bẹ̀ àdúà àti àbíkáà tàòkì fíyà yìí wọ́n tó wá lè pè nǹkan tàòkì fíyà yìí gbogbo ẹkọ́ wọn sọ̀rọ̀ wọn bá lẹ́nu sọ pé ẹjẹ́ kápò ogun àwọn tàòkì fíyà yẹn kápò ogun àwọn tàòkì fíyà yẹn kápò jọ káwá ṣàlàyé

ẹni tá òkú fíyà lè dùn á ah, tàbí káàbù ẹ wá fẹ́ sàdúrà yóò rẹ wá á ah, ọlọ́mọdé àjáàmù yóò àwọn òbí ilé rẹ̀ pé ẹ̀hẹ́ síbẹ̀ lọ pé tá lè dùn á ìgbà náà sọ ọlọ́mọdé àjáàmù ẹ̀rí òdó ní àsọ̀ yìí tẹ̀gbẹ́ ìlú ọkọ̀ wà wọ̀nyí ẹ̀ kọ́ dààmú gan kò sì ní fídíò yẹn tó ti kọ́ bàǹtí ẹ̀tọ́ Yorùbá yẹn ó ti yé tó bá jẹ́ pé ẹ bá máa àdìkàrò ànẹ́bì gẹ̀ẹ́gẹ́ ní Arabic kẹ́ ẹ wíyùn dáadú kọ́lọ́ mọ́jà yàgò tẹ́ ń sọ lọ ṣó ti yé tẹ́ ẹ̀ bá wá mọ̀ lára bí jẹ́ pé Yorùbá yẹn lè fi ṣe tó díẹ̀ wọn kẹ́kẹ́ àwọn sọ bá rí gini àrígini ikú oró tí ìbá fún tẹwàá ń pọ̀pọ̀ ẹ àwọn ẹ̀yẹn kò sáré gini nínú àdìsà nẹ́dù kò sí náà ti sọ kò sí ètẹ́ ilé tú yorùbá mẹ́ kò sáré gini gini kò sí ilé ẹgbẹ́ rí yẹn ọkọ̀ àbíyàrí tẹ́ lọ mú wá yẹn lánà yorùbá lè yún yín ṣe tàbí bí yàmù ṣẹ́gun tó ti dàrú wọn lórí dúrà yẹn tẹ́ máa tó wá àtìkára àti

èmi ṣe ń wo èmi ò ṣe máa wọ kó wọ́n ṣe dìde èmi ò ní bọ̀jà kó ṣe dìde tí àkókò ti rọ̀ wọ́n lọ́rùn lò nítorí ìṣirò mi náà lọ́rùn mo jókòó sí yẹn tó pé náà kìí fíyà ni ànábì ò sọ pé àdúrà kan wà àdúrà bẹ̀rẹ̀ tẹ́wà bẹ́ẹ̀ ṣe ẹ dìde ẹ jókòó bẹ́ẹ̀ ti sọ yẹn that is money anábìrin ẹ̀sọ́ pásítàbílà ẹ̀ sáramọ́tà abẹ́ẹ̀kọ́ ìwé òun ọkọ̀ sọ nǹkan ní àdúgbò ẹ̀ pásítàbílà ìlú ọkọ̀ ṣe lókítà òkì fi yà ẹnìkan wá ń tẹ́ sáramọ́tà kọ́ta pé alhamdulillah mẹ́ta ó ti di bídíà torí pé tó mú wáyé ò tẹ́rì fún ẹ wò mọ̀kán ẹ wà àwọn oríṣiṣẹ́ àwọn kìíní báyẹn lẹ́tùwá george tẹ́nìkan wá tó wá nígbẹ́ lẹ́yìn mọ̀kán tẹ́ wò tán ó tún wá ní ele tábẹ́sà bí eléyìí erúgbóná lẹ́fì sàlùwàlá o tátó wá lé erúgbóná ẹ kọ́ ìsìkíblà ẹ ti kíní kan ẹ mọ̀ rẹ́rìn pẹ̀lú erúgbóná à èyí ṣe súnà mọ́ òbídí àmì o túmọ̀ túmọ̀ ń bá wà lẹ́rù ni pé àmọ̀ pé tá a bá wí íńtánẹ́ẹ̀tì ni a wí ẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tó ní ká fi wí àbí ètí òun ló kàyẹ́ náà bá ti wá wí bá náà ìmọ̀ nìyẹn náà ni ò tí ì dùn àkídà yẹn náà ni ò tí ì dùn ká fi gbà pé kíníyẹn ó rí bá náà bí ṣe sọ àkídà yẹn ni ò tí ìlú àwọn òkú tó bá tó pọ̀ yóò tó ṣẹ́ tí ẹ gbọ́gbọ́ ọ̀rọ̀ wà tẹ́ pàbá àgbà yà nẹ́bì ni táwọn ìlú àná sọ pé àwọn òṣèré bísínà tàbí àkàrí tó afẹ́ lọ jagun tẹ̀pẹ̀tẹ́ nílò bíbá fẹ́ lọ síbi kóòtù àbí ó ní ó fẹ́ travel yóò pè pè pé àdúrà lọ́tọ̀ special àdúrà ẹ wo special àdúrà tàbí máa ń pè náà fẹ́ lọ sí i náà fẹ́ lọ ájì ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè láàfáà súnà yẹn ó máa fàtàdọ̀ múnà àwọn afáàkiri yẹn wọ́n ń máa fẹ́ lọ hajj wọn ò kàn publicize ìjọ lórí rédíò tẹ́bí yẹn ní òbí mọ̀ ní o ṣé pàrọ̀ náà àwọn náà ń ṣe fáwọn olówó kò yé èmi àwọn tí ń ṣe dáadáa nù bí tán lọ hajj tí wọ́n pè àwọn ara wọn tí wọ́n sàkùrọ̀ ní kalẹ̀ àdúrà

já sàtìrà ní ìdí náà rùn méje ká tó lọ o sáàbì wá ní ẹ̀yà tó dín ní àtàwọn káìtọ́ lọ́lọ́wọ́lá ọlọ́wọ́lá kọ́ tẹ́ ilá ìlà wọ́n mọ̀ pé ẹ̀yìn wọ́n lọ tòsí wọn ní tó wájú àwọn ẹgbẹ̀yàn tó tẹ̀yìn ó ti wò pé tó bá ti para wájú bọ̀ owó ti mọ̀ mẹ́rẹ̀ ti dátẹ́yìn ah! tó wá fẹ́ jáde ìwọ́n tó fún ẹ̀rẹ́ tàbí àkójẹ nẹ́fìlà wá sí nẹ́fìlà wá sí nẹ́fìlà òòrùn ẹ̀yàn tó wá fẹ́ ti tán kó ìsàdúà aláwọn fẹ́ jáde kó ìṣe gbogbo tó wá fẹ́ ṣe ní káàbù láti ti kọ wa aláwọ̀pọ̀ aláwọ̀pọ̀ sọ́nàlẹ́ alhamdulilayi lẹ́bi sákọ̀rọ̀ ẹni hádá àmọ̀kúnlẹ̀ lọ́bùkì wọ́n ní ilẹ̀ arọ́bìn ẹ̀lá mọ̀kọ̀lìwò àwọn àdúgbò tánà ti kọ́ wa nìyẹn bí sinẹ̀ tàwà káyọ̀ tó ti gbó jáde tó lọ ájì tẹ̀ ó tán nìyẹn sẹ́yìn pé kò sí wà lákàkà ṣùgbọ́n àwọn tí kò tó yí tí ò dókè yìí náà ń ṣe àwọn náà lọ ń ṣe fún yà àwọn náà wọ́n ń sá wọ́n sí báwọn náà ẹ̀yìn kan wá dé ẹwà ní wọ́n mọ́ ṣe ìtàn fún ọ̀pẹ́ àwọn ilé ìhùn ìsìn ní wọ́n kàwọn ilé ìfẹ́fà ti dára jẹ́ ìyẹn lẹ̀sẹ̀ tá ń ṣẹ̀wọ̀n kí lè báwa náà yóò kẹ́ pé bí òpá kẹ́ báwa náà nídìí owó táwa náà mọ̀gbà lọ́wọ́ tàbá lọ́wọ́ ṣe ṣùgbọ́n àwọn pé àtọ́kálà tí ó jẹ wa ìdí ẹ̀mọ́ àbẹ́ kó fi sí jẹ àrọ́ọ̀mù yẹn kódà mo máa sọ àwọn ẹ̀sìn dáràn

evangelation kí lè sọlọ́pàá àbí kí n sọ pé kéde kàdé kí wọ́n á gba owó lọ́wọ́ ẹni yẹn sẹ́ni tí mo ṣe kéré tí ẹni tí ó jẹ́ tó lọ ń lóko ẹ̀sìn àbókọ kéde kàdé kí n káàmà lọ. alimoji yẹ́ ìbéèrè ara àwọn tàwọn kìfíyà ni dùá àti àzìkáà ìyẹn ni ó jẹ́ ká gbọ́yé pé àfáà tó bá sọ fún ipá rò kọ ọlọ́run ó ní kẹ́lìmọ̀ yẹn mo ti fi ṣe kútúbà rí gẹ̀nà pé àhámù sáàkàkù aláhù yáàtù wọ́n máa fi ṣe àdúrà fáwọn yẹn dáadáa o ṣe pé òun sọ pé àfikáàrù ni àbúsọpọ̀kọ ọlọ́run asọmọpọ̀kọ ọlọ́run kò tẹ̀ ọkọ ní sírù lò ṣùgbọ́n káàdì káàdì náà wá pè ó wá ní àhámù sáàkàkù aláhù yáàtù yóò tún àfikọ́ rí ẹ̀mí ìníwó ní kíkọ́ ni wọ́n máa ń mọ̀fẹ́ lómi one thousand àbí two thousand àbí three thousand one billion yóò máa ta kódà mo níyà nígbà tó ṣe fún fàdà ìyá yẹn wá bá mi sọ pé wàhálà ìsọ̀t owó ti ta ọkọ̀ ìbàjẹ́ láì mọ tẹ́tì bí wọ́n sẹ́kù àhámù tákàkù aláwò yásù àhámù tákàkù aláwò yásù àhámù tákàkù aláwò yásù kódà tí a bá lọ gbòòrò òde wọn ni ó ya ya kẹ́dù kàtà tàbẹ́ ṣe ìdílé bíyá lágbájá kó fi lè dáa fún ìjùbà ìlọ́yà ogun ẹjẹ́ kàtà àhámù tákàkù twenty one àhámù tákàkù aláwò yásù àhámù tákàkù aláwò yásù àhámù tákàkù aláwò yásù àhámù tákàkù aláwò yásù wọ́n wà á sàlọ́ bá wọn. sọ amúta kàkù aláhù yásù ògùn láyé ká má ṣe lọ ẹwọ ọ̀nà méjì tó dá ẹ̀mọ̀nà àkọ́kọ́ in tí èta bìkà tí èso ọkọ̀ kọ́kọ́ pẹ̀lú ọkọ̀ ló ti pẹ̀lú àti kàrù ìtìlá àkọ́kọ́ sẹ́ẹ̀kù méjì mú dákọ̀ àdìkádà tàdúà sánàjì kọrin ṣe rí ó tún wá kọrin ṣe ọgbọ̀rọ̀ àwọn assembly ilé kéta àwọn ọmọ yìí ń lọ àdìkádà tàdúà náà fi kọrin níta na láti kékeré nìyẹn náà kò sọ́lọ́ ní bá sọ̀rọ̀ báyìí láti ká lùmí ṣe tẹ́ ń kọ́ lé padà bí kílẹ̀ ń kọ́ ẹ ti gbà yí báyìí ẹ gbọ́dọ̀ fi àzìkáà àbádùá ẹ gbọ́dọ̀ fi kọ́ni lóde ìyẹn ló àtúkọ́ni fún yín tó fi gbowó lọ́wọ́ yìí

buhari dákun wá ṣe títì ọ̀yọ́ sí ìbàdàn buhari dákun wá ṣe títì ọ̀yọ́ sí ìbàdàn ọ̀lẹ ni wá ìwọ̀ lálágbára buhari ó kàwọ̀ pé àwọn ilé ibi ní pa wọn ẹ̀wọ̀n ń kíta nǹkan tó mọ́tò jáde tẹ́lẹ̀ bá buhari sọ̀rọ̀ báwọn wọ́n wá láwọn ń sàdúrà fún wọn náà ti tòwó lẹ̀ wọ́n ti ń kọ́ ní bọ́lọ̀ sọ̀rọ̀ sáwọn kìfíyà ya ibi tó mẹ́bẹ̀ ní ẹ̀wọ̀ kọ́lọ̀ òkun wa lọ́wọ́ kó ti ṣe wá ní ọmọ ìjọ́ kó mọ́ṣù wa lọ́mọ ẹ̀nà afá àti mo ti dáyé lòmọ́ ọ̀yọ̀ kù ẹni wákàtí wa ti jẹ́ pé dùá ni kò wọlé ṣùgbọ́n wákàtí wa lè wọlé ẹni wákàtí tẹ́lifí bèrè tẹ́lifí bèrè nìsín àdúgbò rẹ̀ ti bèrè. ẹ kò wọlé kò wọlé bí ẹ jára ti rí ẹgbàá lẹ́nu ẹ̀ kí kò wọlé ibi wà nímọ̀ ibi ìyàwó náà máa ń da súnú ọmọ bá máa lọ kò sí tó ti wọlé kò sí ẹ̀ka tẹ́ ipá bá ti dá kódà kò jẹ́ pílẹ̀ kìyà mú lé ní kó jẹ́ ṣe kí níkan láti kọ́ ní kò sí ìka tó ti wọlé ṣùgbọ́n iná lè wọlé bẹ̀ kò gbọdọ̀ jádùá kò gbọdọ̀ jádì ká torí pé méjèèjì ẹ̀lẹ́ retí ẹ̀sán ó yẹ yọ àdìkáàrà ti dùn àyẹ̀rẹ̀ tí ẹ̀sán tàwọn kìí bí àní méjèèjì ṣùgbọ́n lè jẹ́ wá ìyẹn lórí táwọn ọmọ mùsàfí kọ ìyẹn lórí táwọn ọmọ mọ̀lẹ́kí kọ ó ti báyẹ̀ ìyẹn lórí táwọn ẹgbẹ́ àwọn bí àwọn amílẹ̀ lè tẹ́kí ní wọ́n lè máa kọ ẹjẹ́ máa ní kọta àwọn bàbá máa ń ní ìbùdó wa mi mo wíṣẹ́ mi màmá màmá ní wíṣẹ́ mi mo wíṣẹ́ mi torí tó bá dàlù sí àmọ̀ kó má dẹjọ́ ìhà àpá òkan kì í gbẹ́rù sókè kóró jọ tàbá ń fárí gbókù àti ìgbò ń ta o àti ìgbò ń ta bí òrò mi wọ́n ń sọ ń sọ pé àwọn ti wí tọ́lọ̀ wí wọ́n fi ṣe wà sí ó ti yé àwọn orin tọ́lọ̀ fi ṣe wà sí pọ̀ tọ́lọ̀ fi ṣe wà sí pọ̀ rẹ̀ kọ́ wa dáadáa ní àbí yìí mẹ́ta wọ́n fi kọ́

ọba ń di mẹ́la pé ẹ̀mí ìjẹ́ káwọn ọmọ pọ̀ ní dáadáa láti ẹ̀mí ìjẹ́ káwọn ọmọ pọ̀ ní káwọn pọ̀ ní dáadáa pé kìíní ó wá ti ní nílà mú àtọ́ mú ní mùsùlùmí làwà owó lórí ẹ̀yìn kírísẹ̀n lẹ lórí ó sà ní nílà máa ní mọ́wọ̀lì èyí ń wà orí wa èmi náà ti bẹ̀ gbá géèmù dáadáa mo fẹ́ mo fẹ́ nílà mo á lọ wá orí kẹta àwọn ọmọ ẹmẹsẹ̀ kan wá ó ní lè bẹ́ẹ̀ bá kọ́lé yóò bẹ̀ sápò we want Quran as constitution. We want Quran as constitution. We want Quran as constitution. Democracy is bibalistic. Democracy is bibalistic. Ṣẹ̀kẹ́ wọ́n bú democracy, wọ́n bú kìíní kan, Quran la fẹ́. Mo bá tún kọ̀ ìlà ó lè tí mo kọ̀ ti pọ̀ jù, ó ní tí mo kọ̀ yóò lè dàlú. Mo ní à, ẹni nǹkan ni, mo ní ìmọ̀ ọkọ̀, mo tó wà sanwó ẹ̀ tó ló pọ̀ jù. Ó dẹ̀ nǹkan mọ́. Àwọn yẹlẹ́mọ̀ ọkọ̀ àwọn wákà tó jẹ́ pé ẹbí ṣe wá sí ó ti báyẹn àwọn ilé àmọ́ kọ èdè ẹmúsáàrí jẹ́ sàárì tó ní ẹmúsáàrí jẹ́ sàárì tó tẹ̀pẹ́ ṣe wá sí nù kíní kan wá sí kíní kan kò ní bàjẹ́ o débi tí ó yìí jẹ́ o kò ní bàjẹ́ débi ìgbésí ayé ẹ̀yìn là gèdè lẹ́ẹ̀kùn gbogbo èyí o káàmù ni èmi ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àfáà náà ti bẹ̀rẹ̀ àwọn àfáà ti ṣe yahoo ti pẹ́ wọ́n ti ṣe yahoo ti pẹ́ kẹ́tí káàmù àwọn èèyàn kò yẹ tẹ bẹ̀rẹ̀ ẹ wo àbá ó ti yẹ yín báwọn irú àwọn ìtẹ́rí tí mọ́mọ́ àfi ń kọ́ tí wọ́n ń ṣe kínní ẹ̀yẹ lọ wùgbọ́ akáwátá bí kan sọ pé kẹ́ máa dílóòdù òde tí ń bẹ́ ń bẹ̀ kínní kan ọfà kan ní kínní kan ní ẹ̀hẹ́n ìdí àwọn èyí ń kọnu kìí ṣe ládùá ẹ mú ètò máa ń pa ládùá wà nù wọn àwọn gbọ́sùn náà ìwọ́n gbá kìdá àyẹyẹ náà kìí bí àwọn àfáà lù wà náà